أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت الله وبعلا نجله ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀fọ́ àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bíbí ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ìdẹ́lọ́wọ́ bá kúsànú àwa náà kọlọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà lọ́mọsáfà nù ẹ̀yíwá kọlá àtàlùfíàmà àti kíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam ọlọ́ọ̀bà ń bẹ̀ nígbà sàánú wa fún alágbóyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam síwáyé kí man yuridillahu bihi khayran yufaqihu òun náà ni oṣù àkọ́kọ́ ní ṣẹ̀ríà Islam oṣù Muharram ó wà ní àwọn oṣù ọ̀wọ̀ láti máa kí pàtàkì fọ́dúlù dùá ọlátìní fọ́dúlù àdúgbò ní ọ̀fẹ́ bẹ̀rẹ̀ kí yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà títí dáa jùlọ títí lọ́lá jùlọ ẹ máa fi ní ìyànjú máa fi ní àlùbẹ́kà tó pọ̀ kí yẹn fi èèyàn máa ṣe fi ọlọ́ọ̀bá èèyàn máa ṣe máa ṣe ọlọ́ọ̀bá ni wọ́n ń bẹ lọ́wọ́ bá kú fún yẹn sí ni ó di wa kọ́lọ́kọ́lọ́ ìgbà akẹ́kọ̀ọ́ ìrọ̀lọ́wọ́n gan ti bẹ̀rẹ̀ kùránì rẹ̀ pẹ̀lú àdúrà súra kọ́kọ́rọ́ kùránì àdúrà ní sùkúrù fúláṣí àmì jẹ́ sí dùá ó di wa lọ́wọ́ kí fúláṣí àti àgbẹ̀rẹ̀ lọ́gbọ́ bí aláìhìm wọ́lọ́ dọ́ọ̀lẹ́n àti àmì ọlọ́sọ̀dúwà láti ni. Gbogbo ọlọ́sọ̀dúwà lẹ́yìn náà lọ́ fi parí kùránì náà pẹ̀lú àdúà ó di wa lànàbí Muhammad sallallahu alaihi wa sallam lórí kọ́lẹ́kùn tó gbogbo bájúkò lábẹ́ tó kẹ́kẹ́ pẹ̀lú àtúkà ni ó di wa olùmọ́sọ̀ pàbẹ́ nǹkan wa ọ̀rọ̀ nípa àdúà iná là ń bára wa sọ̀rọ̀ ẹgbẹ́ ká fàdúà ṣeré ń di ayé nǹkan wa bí agẹ́dàlá ìta fi fún wa Imam Tirmidhi rahimahullahu ó ní man lam yas'alillah yaghdabu alayhi gbogbo ẹni tí ẹ bá fẹ́ dúró ọlọ́mọ abínú sí ni ọlọ́mọ abínú sẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọ. wọ́n sàlàyé fún wa nípa àwọn ṣurutu du'a àwọn májẹ̀mú tí máa mú gbà. ọ̀pọ̀lọpọ̀ ń máa mú àdúrà gbà márùn-ún sí ala inú àwọn mọ́jẹ̀mú àkọ́kọ́ náà ni al-ikhlas báńsára ìfọ́hás jẹ́mi kíkẹ́ yẹn sọ lọ́nìkan sọ lọ́nìkan láti kúlé iná máa adò ọ̀rọ̀ bí bọ́lá bí i àhàdá ọba n'i kí tẹ́wọ́ àdúrà sí bí o ní kàlùbíà lẹ́yìn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba níjà kàlùbí lẹ́yìn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba gbogbo à ń kọfọ ní à ń sọ gbogbo ẹ̀ ní à ń sọ gbogbo ara wọ́n ti rẹ́ pé ìtọ́n ọ̀tá wa ní bí o bá ti sọ̀rọ̀ láàkà sí dínà gan wọ́n ní lọ́lọ́bá ti fi tẹ́ ní hání wípé ìpanimá ọlọ́run ti káwọn ilẹ̀ ṣùgbọ́n ọlọ́kùn àdó fàtàkìrò àdówá ìnáwà yẹ́dọ̀họ̀ ìsbáhò lè mi ní afẹ́lì sa'ir ẹlẹ́ẹ̀kìdì ní almutabaa ẹgbẹ́sàdúwà karfe an sàdúwà tàbí kọwa kò fẹ́ sí nǹkan náà tí ẹ̀ ń wáláyé tàbí islam kọkọwa ní nǹkan tí àdúwà tàbí sí alákùnrin kalẹ̀ bí sidna ali radiyallahu anhu ó ní wa amir muminin mọ́jẹ́ bí fi kọ́kọ́ wọ́n máa fún ní àdúrà tẹ́lẹ̀bì fún wa bí ó kìí tó bá tó bí ó kìí tó bá tó kè ní ọba kan azáwo ni aláwọ̀mọ̀ àfíní bí halalika àti haramika bí agni bí fadlika ọmọ tiwa wọ́n ti báwọn yẹn pé àdúrà níbi egwu jù wọ́n wà àdúrà ní kùránì gan ní kùránì ní kùránì kẹrin àdúrà ilé ẹgbẹ́ tó kúkú jù kó gbogbo olówó agbára tó pẹ́ tẹ́ kí wọ́n ní ká àdúrà kẹ́kọ̀ọ́ àwọn òwò àdúrà ṣe ìtọ̀ níyà ni ẹgbẹ́nu pàtàkà sí sókè ìkọ̀ ní ẹni abẹ́ ti afẹ́ rí mi àbí bí ẹjọ́ akẹ́kọ̀ọ́ lè bí i mẹ́ta bí kó máa pọ̀ tí ó tó pé iná rúkọ̀ wọ́tí náà inú wọ́tí wà láṣẹ́rẹ̀kù kí ẹ máa pọ̀ kí ẹ máa sọ gọbára kí ẹ máa sọ gọbálé ẹbọ́ ní àdúrà kan mùsùlùmí wọn ni kó máa mú sẹ́rẹ́ máa mú sẹ́rẹ́ látàwọn akẹ́yẹ̀ sí ń lọ rí tá máa jíwé rí tá máa tẹ̀lé àwọn wérí káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn eré máa mi fẹ́rẹ́ kúrẹ́ ní fàǹkẹ́ bí eré bí wa mọ́nà pọ̀ ní sẹ́rẹ́ wọlé èdè òun tẹ́tẹ́ lọ rè bẹ́ ọdẹ ni kúrẹ́ jíjí kìsè ìjà kí sọ́ọ̀lọ́run ọba ni kúrẹ́ gíga ni wọ́n kúrẹ́ ní máa mi sẹ́rẹ̀ wọn wọ́n àfáà ń kùn mi sẹ́rẹ̀ ni wọ́n tún mi sẹ́rẹ̀ òun wọ́n tún mi sẹ́rẹ̀ òkùnú ají sáré wọ́n tún mi sẹ́rẹ̀ kí wọ́n pa fún mi sẹ́rẹ̀ wọ́n fẹ́ jáde nílò àwọn mi sẹ́rẹ̀ ń pa ẹ̀lẹ́ àwọ̀t ṣíkọ́ ọmọdé mi ní Islam àdúrà tàbí kọ́ ẹ̀ àdúrà tàbí kọ́ ẹ̀ ní kọ́ máa ti ó bí ọmọ ya mi ní Islam bùláhì àdúrà mùtábà lẹ́ẹ̀kejì mẹ́jọ kejì ni káì pé à ń tẹ̀lé súnà níbi Islam nípa àdúrà ẹ̀rù wà ń kékèké náà bàbá wa ọlọ́wọ́ bí sábà sí ti sí káwọn ọgbọ̀n wọn òbí wọn lọ́ba tó máa ń sọ wáyé pé ọmọ lọlé kí ọmọ lọlé kí ó ń bẹ léwà lọ́lẹ́gẹ́ ọmọ ìlà galik lọ́kọ̀ọ́bá àtọwọ́ lẹ́sẹ̀ rẹ̀ alùpùpù ńlá ni wọ́n ti fún wa alùpùpù ní wàhálà ni ó lé wá wọ́n máa wò pé kíkẹ́ lè wá sí àwọn kan tí wọ́n tí ó lórí wọ́n dàrú yìí ẹgbẹ́ àwọn tí wọ́n ta kàlóríkì fún ní ókè orí kí ló dà lórí wọ́n náà kí ó àwọn jàndùkẹ́ni àwọn gáàsì ìròyìn ara wọn sínú jíjọ wa'anna minna salihuna minna duna zalik minna tọrọ ìkàkílà bá ẹni rẹ̀ ń bẹ láàrin àwọn ẹni bíjì ń bẹ láàrin àwọn gáàsì ló sùn lọ́wọ́ nìsí ó sùn lọ́wọ́ ẹ̀rọ kẹ́lò mí ìbá dìsí ọ̀rọ̀ rẹ̀ wàhálà ìtàní ń sùn lọ́wọ́ ọwá pè é àwọn kọ́tẹ́ máa tẹ́lẹ̀ jẹ̀nú ọwá dìbòrò ọwá kọ́ǹkọ̀ ó yẹ wá dàrú wọn àlókè òní شلون نسأل مجاه نريدو خلاص في أنا فاكر تنزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قال إن تنزل القرآن وننزل إن تنزل عن القرآن ما هو الشفاء وثني والرحمة أتعنوا كني المؤمنين كل هذا نريدو تترابع ما أنزلنا عليك القرآن اتشقى قال آه سو قرآن قال فكر بدارو أتا سريبو أراو kùránì ń ka oríire fún yẹn sára ní tí wọ́n ní wọ́n ké orí ẹ̀dá àrùn wọ̀lá àjẹ́ lọ́ọ̀ lẹ́kì wọ́n ká àjẹ́ ní yẹn oríṣiríṣi ni wọ́n àwọn náà wọ́n ọkọ̀ ọmọ ọkọ̀ wọn kì bá ní agé nké díẹ̀ fún wọn tí èèmọ̀ kò dùn ó pè mo fi wá ní wọn wá ní àkà ó wà ní wọn ní aya wọn ẹwà àdúrà náà bí fọwọ́ mùsáàbà ni ẹ̀ o láàárọ̀ lọ́fẹ́ kó lè lọ́sàn-án ni lálẹ́ ni o tó o pẹ́ṣẹ́ òsì síta bísmìláhì tawakkaltu alàláhì wàlá hawla wàlá quwwata illa billah kò sí àjẹ̀nú náà tí ó fọ́ àbálójú ọ̀nà àjẹ̀nú ń mọ̀ yàgò fún ni ṣe à ẹni tí fẹ́rẹ́ fún pàtàkì àfọwọ́d gbọ́ mùsùlùmí àti wọn fún ní kọ́ránì ọlọ́run fún sọ́tọ̀lù fatiha ọlọ́run fún ní sọ́tọ̀ ayatu kursiyu ẹlẹ́kìdì ni ẹgbẹ́ni almutaba àríkẹ́ àmà tẹ̀lé ìsìkí mi ju sísí ẹ̀nẹ́bì sẹ́lẹ̀ mọ́lúbí àdúrà àdúrà máa fi gbà ṣirúkú ìsìkáwà dùá ní àwọn ṣirúkú àdúrà máa fi gbà nù ẹlẹ́kẹta òun náà ni àríkẹ́ alìlẹ̀há máa fi máa ṣàdúrà yẹn máa ṣàdúrà yẹn wọ́n láàdúrà rọ̀gbà wọ́n lọ́gbà àmọ́ sí ẹjẹ́ gbogbo pàjárí ara ọ̀ annabi muhammad sallallahu alaihi wa sallam ọlá dúwà tá a máa gbà yẹn máa fi sọ́nà mẹ́ta àdúwà tá a máa gbà yẹn máa fi sọ́nà mẹ́ta wọ́n sàdúrà ọlọ́ọba fẹ́ ra mọ́tò ọjọ́ mọ́tò wọ́n lè sì mọ́tò fún ìkànnì ìkẹ́kẹ́rẹ́ àkọlù tí máa wọ́ mẹ́rin ìyẹn dunu ọlọ́ọba mo fẹ́ kan ládùúrà náà gbàrún náà ọba mo fẹ́ ra mọ́tò ọlọ́run wá rí kí ló ti fẹ́ ra yẹn ewu ló jẹ́ fún ọ ọlọ́run kí ló ti fẹ́ ra yẹn ewu ló jẹ́ fún ọ bẹ́ẹ̀ yóò fa fàbí kò kọ́ kálẹ́sẹ̀ àbí àbẹ́yẹ tó ń tó ti gbé ojú ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní àbí kò kú dànù àbẹ́yẹ là garlic ọlọ́run wá gbàgbà ọlọ́run wá fi àdúrà yẹn ọlọ́run fi pamọ́ síbi ààrẹ fún ọ fífi àsùn lẹ́sàn-án oore tó kọ́ lọ́ọ̀ba àbíbí Muhammad sallallahu alaihi wasallam ọmọ ènìyàn tí ọmọ kàdé fẹ́rẹ̀ bá alkiyama ẹgbẹ̀rẹ̀ yẹn láàrin àwọn àdúrà tó fi sí kọlọ̀ ìzáàmẹ̀ kọlọ̀ ọba gbẹ́dẹ̀ nínú ọlọ́ọ̀bà kúrò tó ti láyé gẹ̀ẹ́sà ẹ̀bá bá ti gbà gbẹ́dẹ̀ nínú nítorí ọlá tí ń bẹ fún àdúrà tó ti yẹn kọlọ̀ ọba tó yẹ kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àdúrà tó yẹn sílẹ̀ pé aburú kan bọ̀ á sílẹ̀ ọdẹ wa ọdẹ wa sẹlẹ̀ sí àdúrà yẹn wá ń lọ àdúrà yẹn pẹ̀lú abúrú yẹn wá pàdé àdúrà yẹn pẹ̀lú abúrú yẹn wá pàdé àdúrà yẹn wá ti abúrú yẹn kú mẹ́ ọwọ́ àti abúrú yẹn kú mẹ́ nígbà yẹn àwọn afẹ́ àárọ̀ bó ti wà sọ wọlé sàn rẹ̀ ó ti wá kú fọ́nà mẹ́ta bí ká dúrà ti máa ń pàdé abúrú inú ká dúrà yẹn pàdé abúrú yẹn àdúrà yẹn ní agbára ju abúrú yẹn lọ tí abúrú yẹn dànù àdúrà yẹn ti lọ dànù tí wọ́n pẹ́ agbára aburú yẹn àti agbára àdúrà yẹn bákan náà ni wọ́n á padà ara wọn àdúrà yẹn oníláyè lọ aburú lòdì láyè sọ̀rọ̀ wọ́n máa tẹ̀ra wọn títí ilé ayé omi kìí àmà wọ́n jẹ́ aburú òsì lọ́tí nìkan wa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀tẹ́ abẹ̀ òní àníkẹ́ aburú yẹn ó ní agbára àdúrà lọ aburú yẹn wà ti àdúrà yẹn kò tí wàá ṣẹlẹ̀ àmọ́ ọlá ikú ti pàṣẹ fọ́ọ̀sì lójú ọ̀nà yẹn aburú yẹn wà fúyẹ́ ní tó ìgbà fọ́ọ̀sì ẹ̀ bọ̀ tuntun báyìí ọ̀nà mẹ́ta tájọ a máa fi gbà ní ọlọ́mọ sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa nígbà nínú Islam ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni táǹkì ní ẹ̀rìyẹ̀kìn kí ni tó dáyà lójú pé àdúrà yọ gbàṣẹ dọ́ọ̀dá lójú pé àdúrà tí mo sì yọjọ́ àá ọlọ́wà ní màá yá inú ọlọ́ọ̀bá yà déhùn ìnàláàlá yóò kó sí mi àdì ọlọ́ọ̀bá kìí sí ìsinmi yà déhùn kí wá mú àwọn sọ̀hábà tí máa ń tẹ̀lé ọkàn wọn máa balẹ̀ ni ọkàn wọn máa balẹ̀ tí wọ́n gbàdúrà yẹn wọ́n mọ̀ pọ́lọ́ọ̀bá sí ìsinmi sí ìgbà ọlọ́ọ̀bá gbàdúrà náà ọlọ́ọ̀bá yà déhùn ọlọ́ọ̀bá sá gbàdúrà nìkan kan ọlọ́ọ̀bá kí ni ọjà ìgbà níbi ní kúrọ̀ bẹ́ẹ̀ wà ń tún mọ̀ kì í núnà bí ìjáàbá ẹ máa pẹ́lọ́ọ̀bá ìgbà yín ní nípa àdúrà tẹ̀sí yìí lọ́gbàá ẹlẹ́ẹ̀ka àwọn onílẹ̀ ìtajọ́rò ìtajọ́rò jẹ́rẹ̀mẹ̀ ní máa ọlọ́wọ́ bá kò tàbárò òní yóò jẹ́rẹ̀mẹ̀ tó rọ̀ kọ́lọ́wọ́ bá wọ́n sọ bá ní kọ̀rán ti sẹ́wọ̀n nípa àráàfù àyà 55 wọ́n ni ojú rọ̀bà ìtajọ́rò ẹni wọ́n kò fìyà ìtajọ́rò ẹni ní jẹ́rẹ̀mẹ̀ ọlọ́wọ́ sọ́nà fa inu tí a ti wà kàwà ṣe adam rahimahullah fawaki usakito akójọ inú àwọn wákà ojú bàbá kúbẹ̀ ojú bàbá kú pé kún fi bẹ́ẹ̀lì ọgbọ̀dẹ̀ ọlá àwọn gab rabbi aziz àti ala muhammad قل يا ربي لا تقطع رجائي قل لي بصلاتي على محمد وقم فكري بلي لعنه tí wọ́n á sọ pé ìdílé lóòrùn pé àwòrú yẹn làdúrà máa gbájú ẹ̀rí bàbá wa àgbà lọ́hùn nàbí láì àkù nígbà tí àwọn ọmọ ya nàbí Yusuf tí wọ́n rí ká ah, gbogbo táwọn fẹ́ díwọ́ rẹ̀ kò fẹ́ díwọ́ rẹ̀ àbí Yusuf paradì yẹn ńlá náà ni wọ́n sọ fún Yakub pé bàbá wọn ikú kó bá wọn ṣàdúrà kọ́lọ́ fún àwọn wọn ni màá ṣàdúrà fún yín mò ń bọ̀ wá ṣàdúrà fún yín báyìí fẹ́ kó di òru bí aago mẹ́rin aago mẹ́rin ààbò aago márùn lásìkò wáyé kí ká ń ṣàdúrà àdúrà máa gbà ó yẹ kí ká ń ṣàdúrà lóru ní àtúntàjì aago méjì òru ká ṣàdúrà títí di aago mẹ́rin kọwá ń sàtúnlẹ̀ bẹ́ẹ̀ kọwá ń sùn lọ kọwá sùn lọ kọwá ń tètè rún òṣùbà ń jẹ́ máa ọ̀ṣun di ó ń gbogbo ẹ̀ta máa sọ lè kírun jùmọ́ àhà ìfọ́ ṣeré àmọ́ ẹ máa jílá agbéjí ooru àà ọmọ ènìyàn níwá àásùn ó níwá ọlọ́ọ̀bá sùhánà wọ́n tàbí tàbí nǹkan wa àwọn kan mọ́ra àwọn yìí ní ọmọdé àgbà àwọn aláwọn àdábò dùá àwọn ẹ̀kọ́ tí mọ́ ọmọdé àgbà nínú ẹ̀kọ́ tí èèyàn fi sábà tọ́jú àmọ́ agbájú kéèyàn sí àfàlàfíà nàbí Muhammad sallallahu alaihi wa sallam àtàládùúgbò èwo ni àtàládùúgbò sáà ní kún àdúgbò kí jẹ́ ìwọ̀n ládùúgbò yìí kí jẹ́ kọ́ra ayé gẹ́gẹ́ àtàlátù ara o àtàlátù tánàbí kọ́ wa sallallahu alaihi wa sallam ọlọ́run lọ́pàá sẹ́ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run inna Allaha rájọ́jọ́ lọ́ọ̀bá nù ọlá rẹ̀ wa malaikatahu àtàwọn màláìkà yusalluna ala nabi sallallahu alaihi wa sallam يا أيها الذين على من ممردوا صلوا عليه عسني كل عمر صلوا عليه صادقوا سلموا عسني تسليما سابقنا أنه يا رسول الله كلهم قوالات سعادة صلاتك السلام تقوم يا أتما كلام مسلم أصلا سيارة تحيا عمدك السلام عليك أيها النبي ما سلاته آمك أجمع مسلاته قول هذه شيء هذه دخلوا كيف فتاد دخل وما ينطق عن الهواء إن هو إيه إلا وحي أنا مش عارف أقول لك أنا أقوم مو استفرات مو يسكت هذه اللي تقول أنا أقوم طواني وما وما شيء ما هو ثلاثة كارا ما هو ثلاثة أنا بيقوى عن يقوسي أبي هذا كلو هذا كلو آه كمبات بيري بيري لازم تسلم أنا أنا بيري أنا بيري أنا يا رسول الله إني ماني الصلاة الإبراهيمية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سلام وثلاثه في سلام أتجدد سلامه ó di wa ewu ẹ̀kọ́ islam ewu ẹ̀kọ́ islam bọ́lá ti kọ́ wa wọ́n tọ́jú wa ẹ̀sìn àkàlàtù mẹ́rẹ̀ àkàlàtù níbi àdúrà òkúta mẹ́ta kíkọ́ gàdù wọ́n tọ́jú wa àkàlàtù mẹ́rẹ̀ tí wọ́n mọ́jú àyànlọ láàrin ìsìn àkàlàtù níparí àdúrà rẹ̀ kẹsì àkàlàtù níbi gẹ̀dù wà níbi àkàlàtù ọlọ́sà níbi àdúrà rẹ̀ tù àkàlàtù mẹ́rẹ̀ àdúrà rẹ̀ àkàlàtù kàríà níbi tù nù 3 àtàlátù nínú àdúrà ẹ̀ ìbẹ̀rẹ̀ ní àárín ìparí àtàlátù lọ́fà ọmọrọ̀ ma kàtọ́ àbọ̀rẹ́ bí ọlọ́ọ̀ àbẹ̀rẹ̀ mọ̀mìnì ó ní iná dùá gbẹ́gbẹ́jú àdúrà bọ́ kú fún bí yóò dúró láàrin sọ́mà wọn níbi sallallahu alaihi wasallam àbáṣàlátù wo ni pípé lákọ̀ọ́rọ̀ akọ̀mọ̀bí inú láìlá ẹ̀rọ ṣèbí àkọ́ kí lọ́wọ́ tó mọ̀ àgbà nítorí àwọn kẹ́sìn tí bá dé sí Japan ó bí wà lẹ́yìn náà tí bá bẹ́ẹ̀ ṣàdúrà káríṣẹ́ àṣàkọ́kọ́lọ́ ọba istikfar subhanallah walhamdulillah àti ìwà masáàtì kan arákùnkà ọmọ àti ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi kí mi ọlọ́run kí mi wọn kúrò àmọ́ kàdùà wọn sì àwọn ìjẹ́rẹ́bẹ̀ fọ́nà ọba náà àwọn ìjẹ́rẹ́bẹ̀ fọ́nà ọba sí subhanallah walhamdulillah àti àwọn ìjẹ́rẹ́bẹ̀ fọ́nà ọba kó wá sí ẹ̀sọ́ láti fi Muhammad sallam kó wá tọrọ pàṣẹ ẹ̀rí kò sì sí àdúrà ìjẹ́rẹ́bẹ̀ yẹn gan àdúrà ni lọ́fà táwọn afá súnmọ́ fi pé àdúrà sọ lè ní dùá olè ìbádá wọ dùá olè mas'ala bẹ́ẹ̀ kọ́ náà ni dùá olè ìbádá ọ̀nà ni kò yíyan náà ọba النبي محمد صلى الله عليه وسلم قلت له خير الدعاء دعاء العرفة وخير ما أقول والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير دعاء ما في محذرفة أجل فيها ما في دعاء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير عبد الله بن عباس طبعا هو عبد النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم دعاء دعاء تجي ماشي دعاء نفسي بتجرى فلي زورة يعني هو كان بيقولوا مين لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بيقول غني يا رسول الله ما بنتكلم ìgbìlẹ̀ ládùá tó dáa jù wọ́n làdùá rà fún àkàlà bí lèyí mú sí àdúrà sí gan làdùá láyé gan wọ́n dún bí ọlọ́lá kan tó bá ń kì mẹ́sàn mẹ́wàá tó ń kì mẹ́sàn mẹ́wàá kí lè ti fún ọ orí yóò fún yàn lẹ́bùn à ń tún lèlè ọlọ́run tó bẹ̀rẹ̀ bùkún lẹ́ka rẹ̀ gan ìwọ gan lọ ọlọ́ba tó máa ń tó tó ní ìlú ìwọ gan lọ wọ́n á ní ọlọ́run ọlọ́wà ní ti tọ́ọ̀fẹ́ fún wọn láyọ̀ ọlọ́run ti fún wọn. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رجل إتداء جسموي أراد كلا تتوجه من يقولون لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين كان في عن سماع دعاء دعاء الإبادة أين دعاء المسألة كما كيلو لو قولوا آما سلا يسمعني كان عادة الدعاء لو قولوا بقول أنه لا دعوة في البحث láti wá sàlàyé fún àwọn nǹkan tí máa jádùá lọ́wọ́ tí máa jádùá lọ́wọ́ tí ìgbẹ́jọ ọgbà wọ́n mọ́ sàfàgbé ẹnìkọ̀ kan ọlọ́ọ̀bá sánú wọlé àtàrí kìrámà àwọn sáǹtì onígbọ̀wọ́ ètò wáyé ọlọ́ọ̀sọ̀rọ̀ lẹ́sàn-án rẹ̀ sísá wa sísá sísáràtù aliyu wọ́n fún wa ní two thousand naira nínú ọ̀sẹ̀ yìí àwọn nìkan fún wa lówó bẹ́ẹ̀ kí ẹgbẹ́lú ètò yìí dúró báyìí ìrọ̀lọ́wọ́ tọ́rọ kọ́bọ̀ sẹ́ láti ṣe ní ramadan yẹn tí pé ó wà yẹn àkàkùn ramadan tó ń ẹ́ lẹ́yìn wọ́n rẹ̀ wá o lẹ́yìn kí sọ ojú kọ́ rẹ̀ wá pé ah, rárá o ara bí sí ojú rẹ̀ wá àwọn bitv náà lọ́kùnrin àtàwọn lẹ́sìn rẹ̀ ó di wa àkọ́wà náà ajú rẹ̀ láti pé àti fi ṣe bíi láì àkọ́wà náà wà náà bó ti wà náà ni já isbank náà là zero nine two one zero six nine 621 akan ba jaiz bank ne a banki ko kuwa kan da ne umar bin khattab islamiyya akan namba 0569821 wala musa azadu ne ko kan wala ba sanu wala ta kiyama ma atrayi ne kawo taban kura duwa ma tura al kiyama kuma tura al kiyama kuma sun ba sare kuma mutan obiwa inu azdawa abu salati na duwa layin قلوب وربع آخر يد القيامة السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lọ́ra Muhammad láti rí gata wọ́n ní ọdún tí bá mọ̀ nípa àlá àwọn tó ti bá wọn ṣe àlàyé pé kí ni ẹni tí bá ń lá àlá ní gbogbo ìgbà tí wọ́n ń lé àwọn ọ̀tá ń lé lójú oorun àpapọ̀ wa ń le tó bá bẹ̀rẹ̀ tó fẹ́ mu nítorí pé òun fò òun fò lókè títí fún òbí ní rí òun mú ẹ dákun kí ni ìtumọ̀ aláyẹn. awọ àlọ́kì gẹ̀rù tí wàá lọ́ọ́ ti fún un lọ́kọ̀ tí wàá ti mú un tó ti jẹun. ẹni ọmọ aláàárọ̀ àfẹ́ àfẹ́t ọ̀rọ̀ ìmọ̀ràn tábìlì fún wa ń pa àlálẹ́ ìmọ̀ fáwọn èèyàn. anabi wa muhammad sallallahu alaihi wa sallam oyin bí ẹ bá sùn tí wọ́n lálàá sí ọ̀dà bí wọ́n lé wọ́n lé yìí ó wọ́n ti di ó ṣe àwùjọ́láì kọjú sípà láfíà rẹ̀ ṣe àwùjọ́láì nínú ṣètọ́nù rọ̀díìn àwùjọ́láì nínú ṣètọ́nù rọ̀díìn àwùjọ́láì nínú ṣètọ́nù rọ̀díìn mẹ́ta wọ́n ti báyìí àbúrò èmi fẹ̀rẹ̀ sí ló gbọ́ lọ́ọ̀bà àdúgbò rẹ̀ ṣẹ́kà látọ́ dáa ni ṣẹ́kùn tó bá dáa ni kó sọ fẹ́ gbọ́ nífẹ̀ẹ́ sí ìyàwó ẹni ọmọ ẹni ọ̀rẹ́ ẹni àdébì ìkọ́kọ́ lẹ́bì kọ́ wa nù alágbàbá tó àlàábí sẹ́dẹ̀bì Yusuf ní ọmọ nípa rẹ̀ ó di yẹ wà kọ́lọ̀ ń kó sànù wa. àtàkùn ẹni kọjú sí apá àlàáfíà ọlọ́pàá wọn máa wá ní ilẹ̀ kàdúmẹ́tì mú mọ́ ìlú kàlàfíà ọ̀tún àbúṣì lànà ìwò lẹ́sọ méjèèjì. ní ẹgbẹ́ pẹ̀lọ́sì ni ọwọ́ àkọ́ọ̀sì rẹ̀ ní ẹgbẹ́ pẹ̀lọ́sì ọlọ́mọdé àrọ́sì ó di ọlọ́mọdé àrọ́sì ọlọ́ọ̀bà àtàlàáfíà náà wọn yóò ká máa ń pè ní kí ọ̀sẹ̀kejì ní pé lákùnkí ni ìdájọ́ ọkùnrin àbí baálé ilé fún àti ìyàwó ẹ̀dùn wà lórí ibùsùn tí ò súnmọ́ ìyàwó fún ọmọ masturbate. baálé ilé tí òun pẹ̀lú ìyàwó wà lórí ibùsùn tí ò súnmọ́ ìyàwó ẹ̀ tí wọ́n ń fọwọ́ ara rẹ̀ ojú ara rẹ̀ kí ẹnìkan fi jáde lára rẹ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ zina yẹ́dì wọ́n pè zina yẹ́dì zina ọwọ́ ni wọ́n pè aburú gbáàdì àìsúnmọ́ ìyàwó yẹn ó bá ìyàwó yẹn ó sí àmọ́nà ìyàwó yẹn lẹ́yìn náà ìtú wa pé fún ọkùnrin zina yẹbi arákùnrin bàbá sí ní abdullahi bin abbas radiyallahu anhuma ń kọ́ sí bayan tán sí ní abdullahi bin lọlé ó wá nípa arákùnrin tá ń tẹ̀lé wọn fẹ́ sọ̀rọ̀ yóò tún kú ọkùnrin wọn wọ́n ní salamu alaykum mo máa fọwọ́ sí báyìí báyìí báyìí báyìí tí ẹ sì kò lóṣù nípa ìbẹ̀rẹ̀ nìkan ní bẹ́ẹ̀ ní kí ni zi náà yẹ di ọdún kò tó zi náà kàn yẹn tí wọ́n mú yàwọn ní sílẹ̀ lẹ́gbà ọgọ́rùn ọmọdé àmọ́ aburú ni ìṣẹ́ni tí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó tó tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàánú pẹ̀lú ìyàwó ẹ̀ kó wọ́n fi sílò gbọ́mọ̀ fara mi wá ọlọ́run kú sáàmù wà látàrí kìyàmọ̀ mọ́dí àti àmánà ara wa lọ́ọ̀bà àmánà ní bẹ láàrin ọkọ àti ìyàwó yíyàwó sì gbọ́dọ̀ máa kọ oorun fún ọkọ rẹ̀ náà ni ọkọ náà gbọ́dọ̀ máa dun ìyàwó ẹ̀ ní oorun ó ti wá ọlọ́ọ̀bà mọ́sálà fún ìwà ọlọ́ọ̀bà sáàmù wà látàrí kìyàmọ̀ wọ́n bẹ̀rẹ̀ pé àti máa ṣẹlẹ̀ lọ́wọ́ láti máa bẹ́ ìpè lọ ọlọ́ọ̀ kan gbogbo alẹ́ sàrẹ̀ síkírátù aliyu ló fa tún sábà الله سبحانه والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله نعم nípa pé àwọn ẹ̀sọ́mọ bá wọn kéde ẹ̀sọ́mọ bá wọn ṣe ìpàdé. ọ̀rọ̀ ìgbà pé ẹ̀sọ́mọ bá wọn tẹ̀wọ̀n lọ́dọ̀ ọdún ah òun náà ló ń sọ ayà olóòfẹ́ pé ìdàlẹ́gbé yóò haribunola ó ayà yẹn sọ̀rọ̀ ìgbàbọ̀ tàà ìtìsọ́lá ẹni ọba mu ìdí ara ṣùgbọ́n tó ń bẹ̀rẹ̀ gẹ́ni wọn wọ́n kọ́ wọn gan ó lè but ìtìlọ́dà ẹ̀mí ò èmi ò rí bìtì nì ó ní kọ́nà ṣeré àgbà pé ẹwọ Qur'an sọ́dọ̀ Maida ẹ̀yà 34 orúkọ ọ̀tọ́ balẹ̀jẹ́ láwọn kí máa mọ́ ọdún mẹ́fà ọmọ oṣù mẹ́fà ọmọ ilé kọ́mọ́ kọ́mọ́ bẹ̀rẹ̀ kọ́mọ́ bá kọ́mọ́ bẹ̀rẹ̀ jẹ́ mẹ́rin àdálẹ̀ máa tún káyàn قولي إنما, إنما جزاء الذين يحاربون الله ورسوله ìjàtàkì di àwọn tí wọ́n ń gbógun fọlọ́ àti jíṣẹ́ rẹ̀ wọ́n yẹ sáwọn ọ̀sẹ̀ alùpùpù fàtàdà tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n bá fún àbájá ló bá lórí rẹ̀ irú irú wọn alùpùpù alùpùpù wọn bá kún kọ́ lọ́dà jù àwọn ìsọ̀lábọ̀ àbí fọ́kàn wọn bá balẹ̀ jù káyọ̀ máa wọ̀ ọ́ kọ́ وتقطع أيديهم وعزلهم من خلافه أدي أواما أتي سواني كتفايو أدي أواما أدي أسوس أو أو إنه واسع ماسي قل أن ينفعوا من الأركان اللي وقل اللي وقل اللي وقل لي اللي وقل لي ذلك لهم بإذن في الدنيا اليوم جابكم ولا ي... ما جابكم ولا أتبع آخرة عذاب عظيم lálùkìyàmà wọ́n fi wá jẹyà tó tóbi àmá ìtìlọ́dà ẹ̀yìn mo ti jẹ ní ọlọ́run kan àwọn bí ìyà ìtọ́lọ̀ ń káyé jẹ́ kó fi sí wọn nù ó di ìyà tó fi jẹ wọn nù ó di àmá ìtìlọ́dà ẹ̀yìn mo ti jẹ ní ọlọ́run jẹ ní kí èèyàn ṣe nǹkan tí ọlọ́run kan ká sí ìyẹn ló fi dáa jù ju ìtìlọ́dà àlọ́wọ́lá Hmm àti ìrọ̀lẹ́wájú ní ìlànà ìgbà ìrọ̀lẹ́wọ̀ ẹ wo ẹjọ́ bá tẹ̀lé ọ̀dà ní ìlú wọ́n ti bá báyé lọ́nà and the whole essence of president of course Bí ẹ̀sùn tó tẹ̀ wọ́ bí alákọ̀wé ni wọ́n náà alákọ̀wé. Ṣé ẹtí àtọ́pá wà independent ní àti ìwà independent àtọ́lá àwọn ọ̀tá ìsìláàmù tó jẹ ní ìlú ọ̀tá àti ọ̀gbọ́n àpò ẹ wo kéèdì ìdáǹdè ní tí wọ́n ti lè àti ọmọ tó tó kú àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ lọ́lẹ̀ tí wọ́n wọ́n fà nínú ọ̀fẹ́ ti ti kíkẹ́ ìṣòro kankan nìṣẹ́ ẹni tí àwọn ọmọ àwọn ọ̀tá ọmọ àtàlù tí wọ́n á tẹ̀lé nípa ìlú a yìí pé ó àwọn tọ́jú competition Amẹ́ríkà àwọn ilé náà ti sọ pé èèyàn ló ń pé owó ọ̀gá mi ti ní ilé ìlú wọn ti lọ sọ́wọ́ ẹgbẹ́ àwọn ọ̀gá ìlú kúrò àwọn àbáwọ̀ ti sọ fún un ìgbésẹ̀ láyé wọ́n ti kà wọ́n ìgbà tó bá ti jẹ́ pé òfin ni wọ́n fẹ́ fọ́ mú múlẹ̀ ọ̀gá ìlú ọ̀gá ìlú àdókùnrin àti ìjọba ìlú láàbùrọ̀ pàṣẹ ìrìn tó àìpẹ́sẹ̀ lè pé àṣìṣì tí wọ́n bí gbèrò ọ̀tí wa ibi tí wọ́n kọ́ láàrín pọ́dà tó bá lọ́dà lè kó bá lọ́dọ̀ ọlọ́ọ̀bà òfin tó lọ́ọ̀bà làwọ́ kà dáhùn dáwà dáhùn àwọn oníwọ̀n máa ń táwọn wà á tẹ̀lé lẹ́yìn náà mo rántí ọ̀kan nínú àwọn àìkọ́ jọ̀d kan àti lọ sí lè kéwòn ìdí wọn pàdé lè kéwòn ìdí wọn sọ fún wa pé tí mùsùlùmí bá máa ń tó ṣe yóò máa lò fún ọlọ́wọ́n ọba gan ní mọ́tíríkì kọ́ọ̀tù ní àìkọ́ọ̀tù ní oúnjẹ kó wọ́n fún yẹn ní ààyè tí wọ́n ti wọ́n gbé ẹ̀jẹ̀ kan wájú ẹ̀sìn wọ́n kàn wo ojú ìṣẹ̀lẹ̀ rí ní Abakaliki àbí ní Sokoto àbí ní Yola wọ́n ní gẹ́gẹ́ bí ẹjọ́ ti ṣẹlẹ̀ báyìí báyìí báyìí alẹ́ tó gbàgbé dá wọ́n lọ́ọ̀ lè fi dá ẹjọ́ ti ó kàn wọ́n tó ti darí nínú àwọn ọjọ́ tó ti dá tó bá ti ṣeré àmú ọ̀ wá ń sọ bó ṣe káà ẹ̀rọ tẹ̀lé wọ́n ti darí wọn ti mr antonio àti mr uh, florence wọ́n bára wọn ṣe ìbàjẹ́ kí wọ́n pa wọn olówà ọlọ́kàn ọlọ́kàn reverse ó di wa bó ṣe rí nìyẹn ní ìbájú mùsùlùmí dáadáa lọ́yà ni o alẹ́jọ́ ni o àwọn chance wà fún láti máa pèlè òfin ṣùgbọ́n àmọ́ mọ́kúrò ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ exam nation ẹwọ́n ní sẹ́ni central bank nation àwọn lóònù tí ó gẹ́gbà bí jáde ọmọ ṣẹ̀rí àmọ́ ọmọ ọ̀pọ̀ pé ṣẹ̀rí àwọn ẹ̀wọ̀n kírísítọ̀ yàrí mi àmọ́ ń pè ní non interest banking non interest banking ló ń pè àwọn yọ pé ṣẹ̀rí banking lèyí ò tún bá pariwo àwọn ọmọ non interest nàìjíríà táàkì fún àbáwọn àwọn máa lò tẹ́kìtì ogun láńjá nàìjíríà ó rí àwọn máa lò tẹ́kìtì náà ní tí wọ́n àìdí ìdíkò àkàmọ́ wájú omi ní lò àwọn leadership wà dáa mú nàìjíríà ìgbẹ̀rẹ̀ àwọn politics ní ìgbà fún wa fún wa ni àwa máa select àwọn leaders wa pẹ̀lú bí ṣeré àti catholic leaders irú náà rí gbogbo ìní àmàwọn àmà àmàna ń kálukú àmì tí a kò ó sọ́wọ́ bá ti bá ti lọ bẹ́ẹ̀ náà bí bá sàrò owó yóò ń dà kò fún wa àmì tí a kò ó sọ́wọ́ bá gbogbo lẹ́yìn oṣù mẹ́ta rẹ̀ pé owó yóò ń gbọ́dọ̀ dá sí bẹ́ẹ̀ nù náà bu ara ti bí àti ìtura náà bí ti bí ń ka àwọn ọmọ mi iye rẹ̀ lọ́jọ́ àmì tí a kò so àwọn tí a kú ẹni bẹ́ẹ̀ fi à ìkura brazil ẹlẹ́rìí kò sí ìgbàlè báńkì ó di wa gbogbo wa nígbà yà pé alaziz ní kíni báyìí bíṣẹ́ àti wínú abẹ́yẹ òyìn àwọn akẹ́ ah, àwọn tó bẹ́ẹ̀ lè ṣìṣò ìlú àgbẹ̀ ah, nípa bóyá ti náwó àtàmú ìrànìyà ìrànìyà bóyá mo ti náwó wà nàkúrà